أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله على أنعمه علينا ظاهرة وباطنة نحمده سبحانه وتعالى ونشكره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé òun náà ni ó tún jí wa sáyé láàárọ̀ yìí mélòó mélòó làwọn tó ti gbé àjọwà láyé lánàá yìí ṣùgbọ́n lóòrè yìí àwọn òṣèlú láyé má àwa bẹ ọlọ́run tó tẹ́wà fún ìmọ̀ abẹ láyé wa kọ́lọ́run kó jọ kó jẹ́ ojú àti orí ilé àti ìdùnnú fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n tún sí ní Islam lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí ìkànnì àwọn afáwa pòfẹ́sọ bidmos àwọn náà jáde láyé ọlọ́run bàwà torí bí wọn bàwà kẹwọn bàwà gbẹ wọn à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má pé kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run bàbá nìkan bẹ́ẹ̀ náà àtúnjẹ ìrí pé anájọwà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni ojúṣe rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá anájọwà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hádà rẹ̀ àti gbogbo kọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wọn tí ó fi di ọjọ́ ọ ìgbéǹde àlùkìyámà ìkúwádà ní wọn èní ní ọjọ́ ẹlẹ́gbẹ̀je nínú oṣù àwọn ọmọdún forty forty six tó ṣe de seventh of March twenty twenty five abẹ́ ọlọ́run ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nù nígbò bá yá ní ọmọdé tó kọjọ́ méjì òkọjọ́ kan ọ̀làlọ́dún abẹ́ ọlọ́run àwa tá a bẹ̀rẹ̀ ọmọdún òpin rẹ̀ náà kọ́tẹ́lẹ̀ wá yóò ṣojú ẹ̀rẹ́ nìkan kan wa ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọ́lọ̀ ń kó jẹ́ abiláyé abiláyé gbogbo ndí ẹ̀dọ̀ kan wá sí akóṣíwájú ọlọ́ abẹ́ pẹ̀lú nítorí àti ìjọba ṣoṣo rẹ̀ kí kọ́tẹ́lẹ̀ wá gbàdúrà wa ilé ìtòsí gbọ́nà àdúrà wa ọlọ́run jọ mọ́jọ bàjẹ́ bitọ́rọ̀ wa kù sí mọ́tàlá wa bá wa tún ṣe ìkọ́tà àkọlé ọ̀rọ̀ wa ti tààrọ̀ yìí òun náà ni àlàájálà kí ni mo pè é àlàájálà wọ́n ní ìtumọ̀ rẹ̀ nítèdè ní kìláàfù albutin ó jẹ́ ìtàlẹ̀pẹ̀ ní ìkanjú ìkanjú kí ọmọ kanjú sí nǹkan yálà ọ̀rọ̀ ayé àbí ọ̀rọ̀ kàlùkìyàmà wọ́n ló yẹ kìláàmù alìbòtẹ̀ ó jẹ́ kó tètè mọ́ kéèyàn máa ṣe nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí ó ṣe pàtàkì púpọ̀ kí mùsùlùmí ó jẹ́ ẹni tó farabalẹ̀ tó o bá ti farabalẹ̀ yóò bá ní ẹni tí ò farabalẹ̀ yóò ṣe kíni yóò farabalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè kàn lórí gbogbo ìtúkẹ́ṣà má jẹ́ alára gbígbóná má jẹ́ oníkanjú níbi gbogbo nǹkan ẹwò pàápàá jùlọ àìrí fẹ́ kanjú lórí ọ̀rọ̀ èsì pé a jẹ́ntàrí bí jẹ́ntàrí yanáfílà jẹ́ntàrí kàkùránì a mọ́ ń wìsì láàrin ṣùgbọ́n ní ti sọ̀rọ̀ ayé 98 percent ọmọ ẹ̀dẹ́ nìyà ní ninety eight percent wa òun ni ó jẹ́ ẹni tí ì kanjú fún ọ̀rọ̀ ayé sọ a máa ń kájú go and change it now a máa ń kájú láti ṣe nǹkan lórí ọrụ ayé ẹni tí ó tòsí kò fẹ́ ṣe sùúrù kò fẹ́ ṣe faradà ó fẹ́ kánjú owó ní tó ń sún nú wọn lọ bẹ́ẹ̀ náà ni lórí iṣẹ́ tó yẹ kéèyàn farabalẹ̀ ṣe ń gbà míì ẹwà àwọn dráìvà kí ló mọ́ sábà bí accident mo fẹ́ sáré dé ibi tí mo ń lọ àbí torí pé wọ́n fẹ́ dé nípa fún dìónà dráìvà wọn máa kánjú yóò wà lọ fa speed ó lè lọ tó sẹ́nu tírélà àbí kó lọ kó sínú kòtò kan tí ó lọ dáa ẹ̀mí àwọn ẹlẹ́mìí ní ìgbòdò bẹ́ẹ̀ náà ni láàrin ọkọ àgbéyàwó káàmọ̀ jẹ́ tí ó mọ̀ kánjú àtàtàrọ̀ láàrin ara wa ìyẹn ló máa ń mú kọ́kọ́ fàyàwó rẹ̀ nígbà mí ní ìgbà tí òbí ṣèwádìí báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó gbà mí náà òun náà lè kọ́kọ́ ẹ̀ látara ìkánjú ọmọ ń pa bàbá rẹ̀ ọmọ ń pa ìyá rẹ̀ ẹjá ìwé àdúgbò tá a wà yìí àwọn ọmọ yahoo yahoo ọmọ fifteen years ọmọ twenty years ó fẹ́ kọ́ dúdú ẹ̀sìn ńlá ó fẹ́ máa gbé ní lẹ́kí àbílájà ó fẹ́ máa lo mọ́tò bíi five hundred million naira kò wá ní máì láti pa ọ̀rọ̀ ọlọ́mọ àbí láti pa òbí tiẹ̀ a gbọ́ ìyá àtọmọ tọ́túnjọ plan láti lo àbúrò wọn ṣe ògùn owó pẹ́gbọ́n gbogbo eléyìí òun ni ti ń tẹ̀lẹ̀ láwùjọ wa kò sí tó sì bí náà ju pé asáfẹ́ kanjú lówó afẹ́ kanjú wá ayé wọ́n wá ní sábàní àdá àjẹrà tó ìsìlá àhán gẹ́gẹ́ bí apá wa àlùmùnáwí rọ̀ṣíwọ̀n ọ̀gbọ́n àgbọ̀n ti sọ wọ́n ní pé ṣe kọ́bùlà wá fi aláàfẹ́ bí onídókè ni ó máa fẹ́ ṣe nǹkan ṣáájú àsìkò tó tọ́ fún kínní yorùbá náà wọ́n ń pò nínú wá ní ìgbà ara là ń bú ara má bú kínní kan nígbà òjò àbí nígbà ẹ̀rùjẹ̀ ni ìyẹn ni pé try to do things at the right time òsì ìparí secondary school níbi kó lọ sí yunifásitì àbí polytechnic ó sì fẹ́ sáré lówó bóyá ni ó ti tẹ̀lẹ̀ bóyá ló bá lọ kọ́ tẹ́tà àbí business tó ti wá ń ṣe irú ìyẹn náà ó pọ̀ síbò tó bá wò kó fẹ́ tètè lówó láyé rẹ̀ ó lọ gbé gbọ̀nà tó tọ́ ni kì í sọ̀nà tí kò tọ́ wọ́n mọ̀ ya ni mọ́kànjú lórí ọ̀rọ̀ ayé torí pé ọlọ́ọ̀bà aláà ọlọ́run bá ní gbàdọ̀ àwọn òbí lẹ́nu ti tọ́ sọ̀rọ̀ jù ìnálẹ́ sáà kó ló kọ́ àjù wùlá ọlọ́run kẹrin dájúdájú ọmọ ẹ̀dẹ́ èèyàn adá lórí ìkánjú ìyẹn ni pé pítúrọ̀ wa òun ni ká kánjú ṣàìtọ́ọ̀nù náà wá ń kapitaláìsì lórí ẹ̀ nígbà tó bá ti wá tẹ̀lẹ̀ báyìí yóò wá jọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wa ìlú ọ̀nà ń kánjú ẹlòmí ọ̀nà ọ̀fẹ́ sóògùn owó fún oníṣọ́ kọ̀ǹdíṣà tó wà bẹ́ẹ̀ fún nígbà tó bá wá ti gbogbo kíní nǹkan wọ́n ẹ̀jọ̀ wá sọ kọ̀ǹdíṣà fún pípọ̀ owó yẹn rè o ṣùgbọ́n o kò gbọ́dọ̀ ná ń bẹ̀ à pẹ̀lú gbogbo wàhálà tó ń ṣe láti jọ yìí pẹ̀lú tí wọ́n gbówó wá ẹ wá ní kóhùn wọn na à yóò mọ owó wò rí ẹ sọ fún mi tẹ́lẹ̀ ìgbà tí wọn náà béèrè látara ìkanjú ẹlòmí ò ní béèrè pé kí ní tẹ́ fẹ́ sè fún mi yìí kí làwọn ọmọjẹ̀bù tó wà ń bẹ̀ onílé béèrè ìyà ní jẹ́ lọ́wọ́lọ́wọ́ yẹn tó sàfẹ́ kó gbọ̀dànù yẹn òun ni ó mọ̀ wá káàkiri bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà ti ń wá tẹ́lò lọ iṣẹ́ ni kò níṣẹ́ kò wá ní farabalẹ̀ fóònù pé what are the condition of services iṣẹ́ tẹ́fẹ́ gbà mí fún yìí kí làwọn tẹ́fẹ́ kí n mọ̀ ṣe ìtẹ́fẹ́ kí n ṣe ó lè mọ̀ béèrè e. yóò ti wá gbàtẹ́ fún ọmọ condition lé lọ́yọ̀ká eléyìí ẹni so ní pápá mọ́ra kọ̀ndíṣà tó wá mú kò ní gbẹ́jọ́ tó sọ fún òun ní ṣiṣẹ́ yẹn wá yóò sì mọ ṣiṣẹ́ inú rẹ̀ ní dùn eléyìí wọ́pọ̀ láwùjọ wa bẹ́ẹ̀ náà ni decision ní ìgbà míì wà tọ́lẹ̀ dé yóò kánjú react at the end of the day ìjọ wa gbẹ̀yìn rẹ̀ ní kíni ànàdámà èèyàn ó mọ kábàámà ọkùnrin mi ti léyàwó rẹ̀ fún un lé tó ti wògbọ́n wọn rí àwọn wèrè bíi fẹ́ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ wèrè tó tún burú ju ti yẹn lọ olókàdà tó wá fẹ́ bẹ́ẹ̀ náà lọ ìyàwó mi náà àà ọkọ mi tọ́jú bí àà ọkọ mi bí àjẹ ní ẹ̀bọ̀ wà kíárì kò ti gbá látara ìtọ́jú lọ́wọ́ wò pé kó ń sápò lè nígbà tí ó ti lọ ìyàwó mi ọ̀pọ̀ ẹ̀fẹ̀ ọ̀pọ̀ ti ń gbádùn ẹni tó wù lọ fẹ́ òun ògbánú ayé ti ẹ̀ mọ́ pẹ̀lú rẹ̀ nínú ní obìnrin míì tó fẹ́ padà sí abẹ́ ọkọ wọn àárọ̀ ṣùgbọ́n tí ilé náà gbà wọ́n nígbà tó ti lọ ó ti lọ nìyẹn o nígbà tí mo wá fara dà owó wá dé ó wá sọ fún òfẹ́ padà irọ́ o bẹ́ẹ̀ náà láì mọ iye ọkùnrin míì náà táwọn náà ti kánjú lé àwọn ìyàwó wọn dànù táwọn náà wá ń kábàámọ̀ lé ní àti wá gbà yẹn padà kò pọ́ sí mo máa ń gbé gbóná ti lọ́kọ mí ìyàwó mi wá wá lé ògbánú ayé ara rẹ pẹ̀lú ẹ̀ ìyẹn ló jẹ́ pé gbogbo wa lórí decision tàbá fẹ́ take ẹ̀jẹ̀ àti sùúrù ká sì máa kọ̀ǹsọ́ọ̀tì ọlọ́run lórí ẹ̀ wọlọ́n nǹkan báyìí ni mo fẹ́ ṣe tí yóò bá dáa fún mi ọlọ́run jẹ́ rí ṣe tí yóò bá ní dáa fún mi tọ́ ọlọ́run ilé ìpín ó dáhùn bá mi fi rìpléṣì rẹ̀ èèyàn máa ń kó àlámọ̀ rí rẹ̀ lọ́nà lọ́wọ́ ni wá jẹ́ ni bí ó farabalẹ̀ púpọ̀ wọ́mọ̀ yá mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà táwọn sọ yìí náà àìfarabalẹ̀ àwọn èèyàn míì wọ́n ti ba ẹ̀sìn yìí jẹ́ ẹnìkan ti ní ṣe eléyìí tó yẹ ká fi ṣe sùúrù káwọn àgbàlagbà àfà tí wọ́n àdírẹ́sẹ̀ nìyẹn torípa àgbàlagbà náà lẹni tí ó sọ sí ọ̀dà yìí náà àgbàlagbà ló sì lè máa ọ̀nà wo ló lè gbé ọ̀rọ̀ yẹn gbà tí ó ti sọ sẹ́ni ò ní bínú tí ó ti lè wó pé tí ó lè ráàpì aburú tó sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ṣùgbọ́n gbà táwọn ọ̀dọ́ ẹ̀yin wá kánjú ẹgbẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ ojú ẹnu ọ̀kílọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe ju pé kó bá àgbẹ̀jẹ̀ náà lọ olóṣùn wa débi tá a dé lónìí ìbáyìí látara àìfarabalẹ̀ ẹlòmíì padà wá rí pé á ìtò kò dẹ̀ dá o ṣùgbọ́n àti ògbọ́n ọmọ yẹ mọ́ ọmọ yẹ àwọn ẹlòmíì ó ti rin ohun wọ́jà yóò jẹ́ pé lórí ọ̀rọ̀ àgbóyé ẹ̀sìn náà èèyàn máa ń fara balẹ̀ ó ṣèwádìí dáadáa lọ́kùn lọ́sì ó tún wá wò pé mo lọ sí fẹ́ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ tí òbí ní tún ba nǹkan jẹ́ tọ́ ọlọ́run bá lóun dá wa ní ẹ̀sìn mọ́ nǹkan jù yìí wá tẹ̀ skil fún mi àti ẹ sábà lọ kánjú ṣe tí ò dáa lára àkànjú náà gbà ní ẹni tí ò yẹ kí èèyàn pa èèyàn ti pa ìtànkan la gbọ́ rí aláwọ̀ alẹ́ bóyá tàn tó dáa ni wọ́n ní bàbá àtìyá yẹn ti ṣe wàhálà lórí ọmọ wọn dáadáa sọ ọmọ yẹn sáwà kú òlé ó wá tẹlọ sílùú òkèèrè ó ti wá lówó ó ti wá pẹ́ lọ́run ó mọ̀ ìlú wọn ṣùgbọ́n kò mọ̀lé wọn mọ́ ìgbà tí ó wà á dé ní wọn wá di tí ó sùn pẹ̀lú bàǹtà bàǹtà ẹrù tó kó dé hard currency ó sáwà lọ sílé bóyá baálé àbọ̀bá pé ah, ọmọ ìlú ìlú òun ṣùgbọ́n ilẹ̀ ti sún tóun fi wọlé kan bò wábi tóun lè sùn tílẹ̀ máa fi mọ́ òun ó lè kírèsì ilé àwọn bóyá kò tẹ̀ tí wọ́n ti bóyá bàbá ẹ̀rọ pọ́pùlà nǹkan kàkà bàbá wọn ní ọba yẹn táwa pé àwọn olóyè kan pé tọ̀ níbo ló lè sùn wọ́n wá rí pé ẹni kan wà tó jẹ́ ní eré tó lè gba lálejò wọ́n ti mú débẹ̀ wọ́n ti gba lálejò lóòótọ́ sọ ó sùn oorun ní ṣàìtọ́nù wa bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n wá òkè àlejò táwọn ti ẹ̀gbà yìí ẹjẹ́ àwọn tó ti dání owó ló inú ẹ̀ wọ́n wá òkè à ní tí láti yọ ọdún yìí òun àbí káwọn tètè ya gíráàbù opportunity sọ àwọn méjèèjì sábì mọ̀tọ̀ kan gbọ́n ti pa àlejò yẹn nìyẹn wọ́n pa tán wọ́n sá wo kó ẹ lọ di kan gbàtílẹ̀ ọ̀sá fi mọ́ wọn ní kan wá wọn ni à ó ti lọ tọ́ nígbà táwọn òkú mọ̀ rí bí wọ́n ti sábà tí wọ́n lọ nìyẹn nígbà kan wá ń tú àwọn ẹrù rẹ̀ náà wá rí identity card orúkọ ẹ̀ ó wá padà wá jẹ́ pé ọmọ wọn tó ti travel yẹn ni abẹ́rẹ́ rí nǹkan báwọn bàbá àti ìyá àwọn náà fọwọ́ ara wọn pa ọmọ wọn látara kíkanjú wa ayé owó tó sì kó wa bàbá àti ìyá rẹ̀ náà ní ọwọ́ àpò fún wọ́n ti pọ́ mọ́ wọn. tó kákàndó yẹn wọ̀ ọ́ ni pé àìríkanjú lábẹ́ gbóná tàbá kanjú lábẹ́ gbóná ìmọ̀ ń jóni lẹ́nu kéèyàn jẹ́ni tí ó farabalẹ̀ táwọn èèyàn bá ti ń báyàn sọ̀rọ̀ tánpẹ̀tù sí ẹ nínú farabalẹ̀ ìwọ náà ló padà jèrè yẹn nígbà Ànábì sallallahu alaihi wasallam ó ní sùúrù ìfarabalẹ̀ ó ní máa ń tún nǹkan ṣe ni kì í ba nǹkan jẹ́ kọ́nà fún tẹ́lẹ̀ fi ara wa balẹ̀ ìpádà lè máa olúwa wa ẹlẹ́dàá wa nígbà tó tún fẹ́ ròyìn wọ́n mẹ̀lẹ́yìn tí wọ́n ń kájú fẹ́ ṣe nǹkan ó ní kúrò eré ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé ìní alágbàjì yìí náà ti ní ọ̀rọ̀ bí èmi tèmi tẹ rí yìí orí ọ̀nà mọ́ ọlọ́run ọba mi lè ní wa o ọ̀nà tó ti dájú tó kéré àti òrújú níbi jẹ́ pé ìwọ jẹ́ mùsùlùmí wa ọlọ́àyè orí ńláńlá lọ́lọ́run ọba tèmi àti yìí wọ́n jẹ́ kíṣà ìtọ́nù ó dá ọ torí wàhálà ayé torí tó wá tọ́wọ́ ń tọ̀ ẹ wá lọ fàyè rẹ fún kinní kan ẹ wá lọ ẹgbẹ́ kan ìgbà wo dúró sórí Islam tí wọ́n mọ̀ ìyá mi àwọn tó wà nínú àwọn ìjọsìn náà olùsípọ̀ nù wọn olórí ibú pọ̀ nù wọn ẹni tí ò pọ̀ nù wọn ẹni tí ò náà pọ̀ nù wọn ó lè wà láàrin tiwa náà nù. tó ọ̀rọ̀ pé kéèyàn lálàáfíà kò ní í ṣe pẹ̀lẹ́sì kéyàn olówó oníṣẹ́pẹ̀lẹ́ sí aláàmọ́ pẹ́ni tó bá wù ní mọ́jẹ̀ tí wọ́n fi yẹn kí wọ́n fi sẹ́nu ẹ̀ àlèwùdó àbà sọ ọlọ́ọ̀bá wá ní wàkàdáwó tó ń bí ẹ̀wà nígbàgbọ́ nù rẹ̀ ẹ̀ ń pè ọlọ́ọ̀bá ní ẹ̀ ń pè ní rọ́ máa ń bí máa tẹ̀sán dìlú náà bíi tẹ́rí tẹ́ nǹkan júpẹ́ wá yẹn ìyẹn ìyà kò sí lọ́dọ̀ èmi ò èmi ò ní kápá lórí fífi àjẹyìn yẹn ọlọ́run kan ní kí n máa kìlọ̀ fún yín ni pé ẹ jìyà o ìwọ́n tẹ wá sọ tẹ́fẹ́ rí ìyà tó fẹ́ jẹ yín èmi ò ní kápá ní orí rẹ̀ ìnílẹ̀ okùnmú ńlá lílọ tẹ́rí ìdájọ́ yẹn kò sí lọ́dọ̀ ẹnìkan kan àbí lọ́dọ̀ ọlọ́run yàkóso là á pọ̀ tẹ́rí sàn tọ́lọ́run ọba mi pa ẹ òdodo mọ̀ ní wà ó akẹ́rù fàásùlẹ̀ òun náà sì lẹ́n tó lóore jù tí mọ́ ń ṣàlàyé nǹkan clearly yẹbẹyẹbẹ kó lọ́wọ́ àná ẹ̀ńdí sọ fún wọn pé tó bá ti pé iṣẹ́ nǹkan dúró yẹn Manchester United bí pẹ́ tó bá wà ní kápá mi ní tí mo ní ni làkúdí àmù bẹ́yìn ni wà bẹ́yìn náà fún un ọ̀rọ̀ yẹn ò bá ti yanjú láàrin èmi àtẹ̀yìn èmi ò ní kápá lórí ẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe frustrate mi tó wáṣẹ́ mi bá lè fìyà yẹn jẹ yín ni èmi ò fìyà yẹn jẹ yín ṣùgbọ́n torí pé mi ò ní kápá lórí rẹ̀ tọ̀ wallahu alam ni ọlọ́run bá ló nímọ̀ nípa àwọn alábòsí àwọn tí èsè déédéé suratul an'am aya fifty five sí fifty eight tọ́ kò tí bá ti fẹ́ kàn nǹkan lójú tó aláàdìkan ló ní kápá lórí rẹ̀ wọ́n ní ọlọ́run bá tún ní kólẹ́kọ̀lì ìsán min àájálẹ̀ pé adọ́mẹ̀ lẹ́nìyàn látara kíkanjú látara kíkanjú sàwórí kún ìyá pẹ̀lẹ́tẹ̀ sáàjìlò sàwórí kún ààyè àti màá fi àwọn àpẹẹrẹ tèmi màá fi hàn yín wàláàdá sáàjìlò ẹ̀ sì lè kan lójú ìgbà tí ó ṣẹlẹ̀ yẹn náà ni ó ṣẹlẹ̀ ọlọ́ni wọ́n yẹ kú lónà mọ́ta nàlùwárì nǹkan tó ń sọ ọ́dì kí wọ́n wá mọ́ sọ báyìí pé adéhùn tó lọ́lọ́ rẹ fi kó wọn wọn rẹ àbóhùn fi àjà wọn nígbà wo gan-an ni ó dé tó bá dé pé àti wá àtọ́ lọ́wọ́ rẹ tẹ́ ẹ bá jẹ́ olóòótọ́ gbọ́nù àyà mi ọlọ́ọ̀bá ní ìnámálá àìmọ̀ ìdọ̀lọ́ nínú sọ́rọ̀tò lè mọ́lù wà ìnámá ànàmà sí ìrọ̀mùbí tẹ́rí ìmà fídí àjẹyí àbípá yóò parẹ́ ọlọ́ọ̀bá nìkan lónímọ̀ yẹn lọ́dọ̀ èmi kàn jẹ́ olùkìlọ̀ fún yín ní ọ̀rọ̀ wọn ni wọn gba àbíkì wá láti ọ̀dọ̀ àbúrò ní ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀lọ́wọ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run kíkà tọrọ ọlọ́run kó mọ bá wọn ní láàyè ìtajà lórí áhàdì fún mọ́lámù yá àjà fẹ́rí àdúrà ẹnìkan kan yóò ní gbà nígbà tẹ́ bá ti ń kanjú àbí ìtajáàbù lè áhàdì fún náà ìtajáàbù lè áhàdì fún àdúrà yín ẹnìkọ̀ọ̀kan yóò mọ gbà mọ́lámù yá àjà níwọ̀n bàbá tẹ́ bá ti kanjú látara àdúrà tẹ́ ń yakul dàáwò tí wọn ní yóò mọ sọ pé a ah, mò ń ṣàdúrà wàlámù ìsàjábùlé wọn ò ti dá mi lóhùn wọn ní tiwọn rẹ ní tí wọn fi ní da olóhùn tọlọmọ òfin ní gbàdúrà rẹ tó bá ti ń kánjú mo fẹ́ là lé ọlọ́run lọ́wọ́ nìyẹn ó sì lè la lọ́wọ́ lọ́wọ́ òun lọ́ba tó dá wa tó dá gbogbo nǹkan èyí tó bá wù ní òkun wa èyí tí ò bá ti wù kò fún wa èyí tí ò bá ti fún wa kò sẹ́ni bẹ́ẹ̀ náà ni tó bá fún ẹ kò sẹ́ni tó lè di lọ́wọ́ kó mọ̀ dọ́dọ̀ rẹ abdulhamid orí ayélujára kìí àmọ́ mọ́tàlá wa ti fún wa o Imam al-Bukhari àti Muslim ni wọ́n gba àdìsí yẹn wá ilé ìtọ́jú wà látọ̀dọ̀ Anas bin Malik radiyallahu anhu wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ní àtàánì nínú ọ̀gbà fẹ́rí kéèyàn jẹ́ ni tí ó lè farabalẹ̀ lórí ètò ayé àti tẹ̀sìn onírátọ̀dọ̀ ọlọ́run yẹn ti máa ń wá wàlẹ̀ àìjẹ́ láti mi náà ṣe ìtọ̀ pẹ́sẹ̀ wá rí kéèyàn ọmọ kánjú látọ̀dọ̀ èṣù ni o ṣàìtọ́ ọ̀nà tó kọ́kọ́ kánjú láyé ṣe nǹkan pẹ̀lú tó ṣe sí ànábì ádámù àdéṣọ́lá kí ló wá jẹ́ ìyìn rẹ̀ àbámọ̀ ni o ní yẹ kí gbogbo ẹni bá ti ń kánjú ṣe nǹkan àbámọ̀ náà ni máa ń ṣe kí ni ni máa ń gbẹ̀yìn rẹ̀ àwọn nílé mọ̀dọ́rì àlàájàlà nínú àwọn aburú tí ìkánjú tí máa mú báni wọ́n nínú rẹ̀ yóò tọ́ka sí dalẹ́lì sapphire ó ń tọ́ka sí pé ẹni tí bá ti ń kánjú òmùgọ̀ ni ọ̀dẹ̀ ni wàhíì fatil elmi pé bẹ́ẹ̀ náà ni sùúrù ó ti sàfẹ́kù sùúrù wàdáàfi àlàákìlì bẹ́ẹ̀ náà ni làákàyè tí bá ti ń kánjú làákàyè rẹ̀ lẹ elérò kúkúrú ọ̀nà tí bá ti ń kánjú lo ìsẹ̀mí ajé àbí ẹ̀sìn wọ́n ní bákan náà ẹni tó bá ti ń kánjú káfọ́rọ́sù zẹlẹ̀ ìtẹ̀sẹ̀ bọ́sẹ̀ rẹ̀ iyẹ̀ ìtàtì àgẹ̀rẹ̀ rẹ̀ yóò pọ̀ yóò mọ̀ sí ṣe lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ní wàlúwò kó rin filhaton yóò ti mọ̀ kó sínú àwọn àṣìṣe rẹpẹtẹ tó bá ti ń kánjú wọn sí mistake ó wà padà mọ́ gbanújẹ́ gbẹ̀yìn wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta anẹ́dàmù alàmà wápa làyà ń pa pẹ̀lọ̀gbẹ́rẹ́bí àlàáhàn wọ́n ní àbámọ̀ lórí nǹkan tó bá tẹ̀lẹ̀ kìí sàǹfààní nílé ìtó kún kẹ́kẹ́ fún general yẹn ní pé tó bá ti ń kánjú wàhálà náà ni ó mọ̀ kó bá àwùjọ yóò ká wàhálà bára rẹ̀ yóò kó wàhálà bá ẹbí rẹ̀ àtàwọn ẹlòmíì tí wọ́n bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ ẹwọ ẹni tó ṣe pé látara àkànjú ní ìsìnbá yìí ó pa ìyàwó rẹ̀ ìyàwó lọ sátìmọ́sì àbí nǹkan tí ò fojú hàn ó kàn gbọ́ tó ń rí sífù kọ́ọ̀tù pẹ̀lẹ́ ní a ah, mo gbádùn yín dáadáa o ẹni tó fẹ́ ní kílé gan mi ò gbádùn rẹ̀ báyìí kò sì mọ̀ pọ́pọ́ wà lé ọkọ sì ń gbọ́ ó lóun lọ Àbújá òun fáwọn mi wọn àtọ̀gẹ́ ẹ̀ náà síjọ lọ tó kò mọ̀ kọ́kọ́ wà lé nígbà tó ń wọ́n fi délé tó wá ń rí sí bóyá yẹn ń pè ní pé tó fi délé àbò tí ìdèrè à ah, òun ti délé o ó wá ń fi à ah, ẹ̀ṣẹ̀ o à ah, mo gbádùn yín o ọkọ mi gan-an mi ò gbádùn rẹ̀ tó yín rárá sẹ́yìn pé mi ò gbádùn rẹ̀ nísì ó pé sọ́nà méjì bóyá tó oorun àbí bóyá ó sì kí ẹ̀ fún bí kí wọ́n jọ lọ kó wọn ìlú yẹ pé kéèyàn mọ̀ mọ́ sọ̀tẹ́ẹ̀ ọkọ̀ kan gbọ́ yẹn pẹ̀lú àwọn tó ti ń tẹ̀lẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ àríwọ́yọ́ kan náà bí ó fura àbójú láwọn fẹ́fíṣẹ̀ kan lọ́wọ́ ó kàn sílẹ̀ kan ló kàn ní ẹ̀ẹ́ èmi lolórí burúkú tó gbádùn ìwọ àbẹ́ntẹ́jọ lọ toníṣẹ́ ló gbé ẹ lọ òun ló gbádùn ìdánijọ ní ọ̀tá kíjọ ní jọ́ǹfà ní ẹ pọ́kọ́ ti tìyàwó ẹ̀ láti orí sẹ́ẹ̀kù inú ilé náà ni ní duplex bí àwọn ti yí gbirigbirigbiri ó ṣe lọ forí gbáǹkan síyàwó fún mi yẹn wọ́n ti dájọ́ ọkùn náà kọ̀ọ̀kan náà ọ̀rọ̀ yóò ti máa lọ bí seven or eight years báyìí ṣe kí wọ́n ti pa. so àwọn ọmọ bíi méjì tó ti wá gbé kí ni wọ́n sọ wọ́n dáhùn inú jẹ́ pé èyí kánjú sáwọn kankan yóò bá ní àyè kánjú tu orí ọ̀rán tó ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi jẹ́ni tí ó fara àtọ̀rọ̀ ẹ̀kọ́ àtọ̀rọ̀ iṣẹ́ kíkọ́ àtọ̀rọ̀ márèjì àtọ̀rọ̀ relationship wa ọ̀rẹ́ àtọ̀rẹ́ ìwọ àtàwọn òbí rẹ jẹ́ni tí ó fi ara balẹ̀ o wọ́n ní bákan náà aláàjò ẹni tí wọ́n ń kánjú yẹn màálùmù nínà síyáàdà wọ́n kọ̀ fún ọmọdúró ẹni bẹ́ẹ̀ tó lórí olórí tí ò bá lè gba nǹkan mọ́ra tí ò ní àtẹ̀mọ́ra kò lè jẹ́ olórí dáadáa ẹni tó bá jẹ́ aṣáájú ó gbọ́dọ̀ lè jẹ́ ẹni tí ó mọ̀ mú nǹkan mọ́ra nípa àwọn èèyàn mọ̀ ẹ̀ bá aláṣẹ àwọn èèyàn mọ̀ bú àwọn èèyàn mọ̀ sí pé fún ọ àwọn èèyàn ní fẹ́ kó o torí rẹ ṣùgbọ́n wọ́n bá jó lórí dáadáa o ní focus attention rẹ lórí táwọn ènìyàn sọ ní tí wọ́n ń ṣe tó dẹ̀ mọ́ fóun ló dáhùn ìwọ concentrate lé lórí ẹni tí ò bá wá ní eh, a máa ń pè ní kinní kan nínú psychology mo ti gbàgbé ìbárántí ẹ̀ta tó kéèyàn sá lè ní àtẹ̀mọ́ra kó wà emotionally conscious emotionally conscious and emotionally cautious. O lè control emotion rẹ̀ ẹgbẹ́ tó bá ti tẹ̀lé báyìí kò ní sáré tẹ́ lára. Ẹ rí i pé àwọn tó ní ìrùkí nìyẹn lára kéré láàrin wa ọlọ́run tẹ̀lé wá fáwa náà tó jẹ́ kára wọ́n lè gbé insult nǹkan kan yẹn. Wọ́n ní wà mọ̀ wá kí àlùkìyáda ti wàlìyáda. Wọ́n ní wẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ẹni tó bá ṣe ń kánjú ẹgbẹ́ mọ̀ gbá àwọn sẹ́kànlélọ́wọ́ ẹgbọ́n mọ̀ jẹ́ pé irú àwọn tí ó mọ̀ jẹ́ àtàjú nìyẹn ẹni tí ò lè calm down tó wà ládájé kí ìpé náà lékẹ́ ó ti tó kó ní kò lè tó irú ẹni yẹn ẹgbọ́n gbé ìdánu ìdarí lérú ìyàbẹ̀ lọ́wọ́ tí wọ́n ní pé kò competent tí ó gbà àtẹ́jẹ́ pẹ̀lú ìwà ìgbónára àbítara yẹn wọ́n ní ní ìparí wọ́n ní sọ́ọ́rù wa màárùn-ún mìnìkẹ́rin kẹ̀sírin wọ́n ní sẹ́yẹ́rẹ́ ti bá ti mọ́ ń kánjú ah àwọn orí tó pọ̀ yóò bí ìṣẹ̀wò yóò bí ìṣòro tó pọ̀ pé yóò sì di èèwọ̀ fún un ìlóbi jẹ́ pé ẹni tí bá ti ń bínú jù yóò jẹni tí ń kánjú ṣé wàá ló gbogbo wàhálà tó ṣe ogún ọdún ó lè bá a jẹ́ láàrin twenty seconds ìyẹn lára yín ló ti gbọ́dọ̀ balẹ̀ o àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ yìí náà kájẹni tí ó lè mọ calm down ó sì wádìí tó bá tẹ̀lé ó sì lè lo ọpọlọ láti lè fi make sound judgment kò mọ́ ní tàtà rọ̀ ìlẹ̀ òkùnmí ìyẹn ló jẹ́ pẹ́ tó bá fẹ́ dájọ́ wọ́n ló gbọ́dọ̀ jẹ́ ẹni tó fara balẹ̀ tí ò sì ní mọ́ dé ẹwọ ìtura bí kánú lẹ́nu pẹ́ mẹ́ta yìí tí wọ́n mi lọ sí court ẹjọ́ fẹ́ dájọ́ ẹ bá wo ti calm down ẹ bá wo òun kódà ó tó ń sọ báwọn lọ́yà ẹ̀ká fún un lẹ̀ òun mọ́ láìpẹ́ òun ó rí sọ́ọ̀tì adájọ́ tó bá jẹ́ adájọ́ mi ni ní pé bóun ṣe wà aggressive yẹn ládájọ́ yẹn bá gbé wà aggressive ó lè da ẹjọ́ rẹ̀ lẹ́tẹ̀kẹ̀tẹ̀ kò sì sẹ́ni tí ó yí rẹ̀ wọ́n sọ́mù òní dábọ́lù rẹ̀ yóò dá ó lè ẹlọ hàǹdì ẹ lọ pa pípa náà nìyẹn sọ́mù ẹ̀ yóò níyàlú rẹ̀ tọ́ba pa àìmọye àwọn èèyàn tó ṣe ibi bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn olórí ológun rẹ̀ tí wọ́n ti padà sí sísọ́mù lọ́sọ̀ wọ́n ní level of offence treating and felony ikú ni wọ́n náà sì ṣe evidence ti wà ẹjọ́ sì sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ ìgbà tí wọ́n gbé Sunday gbòó á sọ̀rọ̀ lọ́dún èdè tẹ́kì ààrẹ ẹ̀fún ìmù ní Republic of Benin kó sẹ́ni tó bì torí yẹn tó á sì ìdókò ti wá tó ẹ̀mù náà pọ̀ tó adájọ́ yẹn kàn wá calm down If ibi tẹ́lẹ̀ lọ́ńbẹ̀ gẹ́gẹ́ náà ojú tó kàn wá pẹ̀lú pọ́lítì so ìwọ́n tó bá fẹ́ dájọ́ o gbọ́dọ̀ jẹ́ ni tí ó farabalẹ̀ ní tó bá tẹ̀lẹ̀ láàrin ẹbí àtẹbí mi tó fi ṣe déédéé ọlọ́ọ̀ni wàláyájú ìmọ̀nàkùn ṣànàánù omi ẹ mọ̀ jẹ́ kí kórìíra àwọn èèyàn kan kó mọ̀ mú yín débi wípé ẹ̀ nílé alá tààdélu tẹ̀lé nílé ṣe déédéé o ẹ̀yin déédéé o wà á kọ̀rọ̀ bọ̀lẹ̀ pàpọ̀ ọlọ́ọ̀ni ẹ̀ ṣe déédéé torí pé nǹkan tó súnmọ́ bẹ̀rù ọlọ́run. sọ ó ní wàyẹ́ bí lóbi náà ti dọ́rọ̀ ọ̀nà àbímá wọ́n ní sẹ́yìn tí bá ń kánjú yóò kó ọ̀pọ̀lọpọ̀ wàhálà wàhálà tó ga yóò kó bára rẹ̀ o yóò kó bẹ́mi rẹ̀ ẹ̀mí ni sì mọ jìyà tẹ́mi bá ti ń jìyà gbogbo ara rẹ̀ náà ti ń jìyà nípa rí ká wákà síkanú àwọn ọ̀jọ̀gbọ́n kan kọ ó ní wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wẹ́rẹ́ ẹ̀dá ó yóò débi tí ń lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó débi tí ń lọ tẹ̀dá ò bá ti kánjú tẹ̀dá ò bá ti kánjú kò káàtà ẹ̀dá ó ti bì ya wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ padà dé ibi tó ń lọ tẹ̀dá ò bá ti kánjú kò káàtà ẹ̀dá ó sibiya da dawo ba di kan ju kuka ta he dawo sibiya yẹni pé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó padà débi tí ń lọ ní ìmọ̀mù sáfì sọrí wọn wúlò àwọn sọ pé wàrí ní kúkà lẹ́yìn sàlì òun kí owó tà á ní wà lẹ́yìn sàlì àlè lòdì èrè lẹ́kẹ̀lẹ̀ àná òun. وليس يزيد برزقك عناو ورزقك torí ìjẹ̀mú rẹ provision rẹ lẹ́yìn tàbí òkè tòwú tàá ni kó o fúlò kó o lọ́ra kò ní díjẹ̀mú rẹ yẹn kù wà lẹ́yìn sáyà sí èdò bí gbèsè kẹlẹ́ àná o torí kéèyàn wá lè kanjú náà kò sọ pé ìjẹ̀mú rẹ ó lè fún ìròyìn pé fúlò àtẹ́ni ní èrè jẹ́ni tó lè farabalẹ̀ nípa ọ̀rọ̀ ayé rẹ̀ àtọ̀rọ̀ àlùkìyàmà rẹ̀ àbí ọlọ́run ọba wa eléyìí àgbọ̀ yìí kójú ti wá láǹfààní dáadáa láyé bí àti lọ́jọ́ gbélé àlùkìyàmà. subhanahu wa ta'ala wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh الجماعة جزاكم الله خيرا